Ọlọ́run àti ẹ̀rọ tó ń lẹ́yìn ọ̀la pé ṣe ní ọ̀rọ̀ ọ̀la pé ìṣẹ́lú pàdé láì ní lẹ́yìn. Àdá ọlọ́run ọ̀la Ẹ̀sẹ̀ wọn bá tàbí wà fún wọn máa ń sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀lá. Wọ́n bá wà yang السبت ثم ولي بعد para الصبح مباشرة فقد في para من الله mana أنا أسوأ pada surah Al-Qur'an. Ní àwọn ọlọ́pàá ti máa ń ka àhàdí ìdílé ṣùgbọ́n bá ti ká àwọn ìlú àkàrẹ̀ lọ́nà tó ní ìlú fún wa. àwọn ìta wa ń gbé so òní àdìgbò yìí jẹ́ wọn fún wọn là jẹ́ wọn jẹ́ wọn fún wọn là fún wa láyé bí àtúntò ìdàgbàsókè àná bí ó ti jẹ́ wọn fún wọn là fún wa yóò jẹ́ sábàbí eléyìí tí yóò lè fi já sọ̀kalẹ̀ sẹ́yìn nílẹ̀ abẹ́rẹ́ ọ̀gá aláàbẹ̀ ọ̀gá ọ̀gá olùdábàbí ní. tí ti sọ yá tó ń rà lẹ́yìn tó tó ń lẹ̀ 他们不会。 ní wọn làwọn akẹ́kọ̀ọ́ kò sọ ìdúrà yìí ṣé àbí àwọn ìdúrà yìí bàbá ní kí bàbá sọ dáadáa á tàbí tó fún un lọ sí bàbá àbúrò láì tó bàbá wà ní wọ́n sílà àwọn ọmọ àlẹ́bí ni má wà ní wàá ní àbí wàá yìí ti wá sọ̀kalẹ̀ wá bá ẹ̀yà gbogbo àwọn ẹ̀sìn gbogbo ọgbà ìjẹun náà lè fi tó ìgbó dédé lórí ẹ̀sìn rẹ̀ tó wá wò ìmọ̀ràn ó ti kú fún tó wá wà bẹ́ẹ̀ gbogbo ọjọ́ yàwọ̀ àbíyá yàwọ̀ àfàmì gbogbo ọjọ́ yàwọ̀ wà bẹ́ẹ̀. ربهما وليهما أو أبو تفسير وني متولي أمر ولا Never àbáyé àbáyé sì pàṣípò lẹ̀ fún ọdún kó lópẹ́ ní ìtẹ̀mú dàgbà ọba tó lẹ̀ fún ọdún lọ́wọ́ wa. kò jẹ́ kó wọ́n bá lọ. sọ tọ́ba wù gbogbo wọn tó wọn àsìkò ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo èsì wà ní gbogbo ẹ̀ lọ́rọ̀ àti papọ̀. Bí wọ́n ti máa wá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àkókò lálẹ́. Yóò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wá kàn bíù. Lómìnà ìlú máa wò fún àpò. A ti wá ju wọn. Báwo la kẹ́ni? Àwọn ọmọ àti bẹ́ẹ̀ náà medical doctor medical doctor ikú àtijọ́ òbí tó òbí sọ̀rọ̀ kò ní sọ lábẹ́rẹ́. Báwo wà lọ́wọ́ dágbére ẹ̀rọ ìjà ẹ̀yẹ ẹ̀yẹ dágbére máa wọ̀ ní ẹ̀rọ dágbére ẹ̀yẹ dágbére. Kíkú wáyé nítorí ti ká ọmọ rẹ̀ kí dágbére bá ọ̀rọ̀ ara rẹ̀ dágbére rẹ̀ ó ti àwọn ọjọ́ náà. Bàbá mi máa tún ọ ẹ máa dágbére kalẹ̀ ẹ máa dágbére pẹ̀lú ìdílé níta. tó bá ti wúlò fún wọn. ẹ̀kẹ́rẹ́ lọ́kà ẹ̀kẹ́rẹ́ ní ìpèsè ìpèsèkalẹ̀ ẹ̀kẹ́rẹ́ ní pẹ́ẹ́sìyàn ṣùgbọ́n kò ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà ni wọ́n yá fún jẹ́ lórí òun làwọn yà tó tẹ̀lé ìlú pẹ̀lú òkú ọlọ́ àwọn yà tó tẹ̀lé yẹn òun làwọn ti káńtẹ̀ pẹ̀lú wálẹ̀ lọ́la pẹ̀lú òkú ọlọ́